وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فعمطعه قليلا ثم أمطره إلى عذاب النار النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال البنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون حسبك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بلو يندولوا با آياتي يا للنا orí rẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíru wa lónìí kọlọ́nkọmọ́ṣà se nírọ̀rùn fún wa kó já gbọ́rọ̀ olúwọba wáyé kọ wá se lílò rẹ̀ kó se nírọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa òun ni a ya ọgọ́rùn kan àti mẹ́ẹ̀dọ́gbọ̀n nínú suratul وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود أتشاليه ìtúnmọ̀ pólúwọ bá ṣe kàábà ilé olúwa ó se ní mathaba ìyẹn níbi tí àwọn èèyàn ò ní dámbẹ̀ tó ń kálukọ́ ma lọ́bẹ̀ wà ámúná pẹ̀lú fọ̀kànbalẹ̀ wàtẹ́kìdú mímọ̀kọ́ mi ìbẹ̀rọ̀híma musalla olúwa ní ìbẹ̀lá ti wá mẹ́nu lé kí làwọn àdájọ́ tí ń bẹ̀ fún bí ta bá pè ní musọ́lá yàtọ̀ fún bí ta bá pè ní masalasi inú tí a mẹ́nubà kánra wa létí kábẹ̀rẹ̀ láti bẹ̀ náà òun ni pé ilẹ̀ masalasi ìsẹ̀tẹ̀ ni ó ní mọ́ bọ́bá ti ní masalasi ni mo fi ilẹ̀ fún ilẹ̀ masalasi ta ní ọlọ́run ọba ni wa annal masajida lilla àkọ́kọ́ ni ẹ̀ àmọ́ bọ́bá ipé mùsọ́lá lèyàn lágbára pé ah, ẹ ma kírùn bẹ̀ wọn náà bọ́bá wù tó tún sọ di ṣọ́ọ̀pù lọ́la sí tí ọjẹ́ haramu bẹ̀ nínú àwọn àdájọ́ yìí tí aránra wa létí lánàá òun nípa àwọn kankan bẹ̀ tẹ́yàn gbọ́dọ̀ sí mọ́sálásí àmọ́ bọ́bá wù ó lè ṣe níbo ní musọ́lá gẹ́gẹ́ bí kíni ka in ṣáàdí ọgbọ́ọ̀lá bí nǹkan bá sọnù tí yẹn fẹ́ fi lọ èèwọ̀ ni haramu ni kí yẹn ma fi nǹkan lọ nínú mashalasi kọ́dà nẹ́bi ní sọ̀lọ̀lọ́hù sọ̀lọ̀ ẹni tẹ́ bá rí bá nẹ́bi ti wínú o tí ń bá ń pé ìbẹ̀nà àdífì bẹ́ẹ̀ masalasi ò sí fún eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé masalasi ilé ọwọ̀ ni òun ló fi yẹ ká pera wa wípé ọ yẹ ká se ẹ̀hìyà ú dẹ́wòrìl masjid kí lọ́lọ́run ní kí masalasi ọmọ sáf pọ́pọ́sìsì wo lọ́lọ́run ní kí masalasi ọwá sáf kí làwà ń lò fún lónìí kọ́dà báwọn ìlòmí ìbí wọ́n bá ń se ìjọ lẹ́gbẹ̀ẹ́lé wọn sí masalasi ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́lé wọn náà wọ́n ma ha màlà àti rẹ̀ sí ní nínú masalasi náà dàdá ní ẹ̀dàkùn fún wọn kọ́kọ́rọ̀ ohun a padà ká tọ́hìrọ́ bẹ̀ tí a lè tọ́ ìfíìna wà láàkì ìfíìna wọ́rọ̀ká ìṣòjò masalasi ìṣẹ́bí tá ma lò ńlòkulò ńlò ẹ̀gbẹ̀n nínú dáwòrò tí masalasi yẹ kó plé tó sì plé láyà náà mẹ́yàn bá ka ìtàn gbésí ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam bóòlà annabi lo masalasi masalasi ni gbogbo kéwútẹ́ àwọn abúbákiri àti umaru àti ọ̀fùmánù àti aliyu àti ibn abbasi masalasi ni yunifásitì tó, tó pòdúsì wọn wọn lọlé kéwùmí fi masjidin nabiyyi sallallahu alaihi wasallam gbogbo kéwú táwọn sọ̀hábà ké níbọn wọ́n ti ké ẹnu masalasi ìbáwà náà ń lọ mọ́ká ń lọ múra ń lọ ájì hmm? ẹ̀rí pé ẹ̀ ní tí rìn díẹ̀ láti bèkan sí bèkan ẹ bága tí wọ́n kọ síbẹ̀ pé àfá àti ọkọ̀ yàn kéwú ni o tí ó sì nídìí ń gba fọ́ọ̀mù gbogbo ẹni ọba ti débẹ̀ yóò jókòó wájú wọn ni jójójúmọ́ ayé àwọn làwọn ń lo mọ́sálásí bà nẹ́bì ti lo sallallahu alaihi wasallam inú challenge ta ní púpọ̀ nílẹ̀ yóòbá yìí ni pé a lo mọ́sálásí bà nẹ́bì ti lo tọ̀ ní tàwà ń lo fún ó kéré nú mọ́sálásí tí wọ́n mọ̀ kọyàn kí umẹ́ kọ́rà bẹ́ bá tún tọrọ àyè ń bò mí wọ́n sẹ̀sẹ̀ ní kẹ́ àwọn fẹ́ rí kọmití àfaramọ́ tí wọn mọ̀ pé jí mọ́sálásí ń se gánà èyí táwọn ń se ń bẹ̀ ń kọ́ ara dáúrù mọ́sálásí nìyẹn láyé annabuwa muhammad sallallahu ala'uwasallam ibẹ̀ ni gbogbo hadithi annabi ta ń kà ibi annabi tí kọ́ wọn nánu sallallahu ala'uwasallam ẹ̀dàkùn challenge ńláńlá lélẹ́yìí ó sì ti yàtọ̀ nílẹ̀ haúsá nàìjíríà kan yìí ohun wọn náà masalasi ilẹ̀ haúsá tẹ́ ní ríru halkọ̀ ilimi báyìí ń bẹ́ láàrin magribi sí ìṣá ìtàwọn yóò fi máa sọ̀rọ̀ tí ó àbákan ma wá fàtẹ̀sùbá kan kàràkàràkàrà tí bá nẹ́bì ti lónù bá nẹ́bì bá wà masalasi sí ibi tí ma fa kàràkàrà nù tilawatul Qur'an àti sọ̀yún jò ní ngbàta bá yàdé bí ẹ̀tìlú na wùhákọ̀ tilawati masalasi mélòó lẹ́ẹ̀dẹ́ lónìí tí wọ́n fi Qur'ani dírẹ́sì ẹ̀ pé wọ́n náà mú tí ọmọ ké mẹ́un bẹ́ẹ̀ tí ń rí Mákà tẹ́ ń rí Mẹ́dínà kí ló dé tí ò rí bẹ́yàn àfi a máa fi nǹkan bóòlà náàbì lo masalasi kí là náàbì fi masalasi se kí là wá sí fi ń se lónìí inú challenge ńláńlá mo ti wíta nínú pé masalasi gbọdọ̀ ma jẹ́bi táwọn èèyàn ó ti ma kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò ní ní di fọ́ọ̀mù tí wọn ò sì ní wáwọn apá wọn fẹ́ gba certificate àmọ́ ká fi àyé lẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bá ti ń rí ní maka ní madina lónìí náà wọ́n kọ́ ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàkùn gbogbo àwátá bá wà ní ètò mọ́ṣálásí ẹjá gbìyànjú kọ́dà bọ́sẹ̀ kan lọ́sẹ̀ bó se jojúmọ́ kọ́dà báwọn àfáà bá pọ̀ oore ni mẹ́yàn bá dé mọ́kà tó dé mọ̀dínà nísìn àfẹ́ lẹ́yìn àṣùbá ń bẹ àfẹ́ lẹ́yìn àyílá ń bẹ àfẹ́ lẹ́yìn alásárì ń bẹ àfẹ́ lẹ́yìn magribi ń bẹ mọ́ṣálásí bá tó bí wọ́n lè pọ̀ ń bẹ́ẹ̀ eléyìí bọ́ bá ń wáyé yóò yí nǹkan padà dáadáa nínú àwùjọ musulmi kọlọ́nkọ mọ́sà sí ní ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wá o nínú bá nábi jí ma lo masalasi sallallahu kánra wa létí rẹ̀ nínú àṣà dáadáa ni kánà nabi yìí sallallahu alaihi wasallama idha adamin safarin bada abil masjid wa sallá fi sahihi limami muslim كان النبي صلى الله عليه وسلم إذا عاد من سفر بدأ بالمسجد وصلى فيه gbogbo gbàtà náàbì bá travel kó ń lu madina kíyàn kọ́kọ́ wọnú madina pé adé o ilé ka náàbì kọ́kọ́ máa lọ bada a bil masjidi masalasi láàrin yóò ti mọ̀ pé a ah, náàbì ti dé bọ́bá sì débẹ̀ sọ́lá fìhì bó se náà fílà aráka méjì ànábí ọ̀yàn kọ́dà àwọn ẹlòmí ó fi mítìnì sí mọ́sálásí wọn ní kíta hiyatul masiri wọ́n kàdé wọ́n ma jókó wọ́ náà ní kọba mú ànábí ní gbogbo ìgbà tí yẹn bá ní kọ́sà àti wọ mọ́sálásí ẹ kí àyàfi bí tí eléyìí ò ti ní wáyé òun la sọ lánàun ìdájọ́ kàábà yàtọ̀ fún ìdájọ́ àwọn masalasi mìí kí la ma fi kí kàábà òun ni atọwaf torúngbàtẹ́nìkan tún wá dé kàábà lónìí tí wọn mọ̀ tí ó gbé wọbẹ̀ pé mọ̀kọ́kọ́ fẹ́ kí tàhíyàtul masjidi náà hùn torí tẹ́yàn kọ́kọ́ ma ṣe tọ́ bá wọ kàábà ní kó se kíni ìta ma fi kí mọ́ṣálásí ta bá wọlé ta sì ní èdè àti jókòó tọ́rà náàbì yàn mẹ́yàn bá kan wọlé tí ó sáré jáde padà kò nídì àmọ́ bọ́ bá ti mọ̀ pé ó jókòó nú mọ́ṣálásí ọ̀gbọ́dọ̀ jókòó títí tó fi kírun raka méjì tàhíyàtán lẹ́lẹ́másíyìdì gbogbo kọ́dá ànẹ́bí ò ní kọ́ọ̀tù mí tí ń ti ń dájọ́ nínú masalasi rẹ̀ náà ni sallallahu alayhi wasu àwọn nǹkan wọ̀nyí òun ni masalasi wá se kìí se pé ìtawà ń lò fún lónìí kọlọ̀nkọ́ masá àsámẹ́ni ẹ̀mí àtẹ̀yìn o kó já lè padà sí ìpìlẹ̀ dáadáa gẹ́gẹ́ bólúwá ti fi rán annabuwa muhammad sallallahu alaihi wasallam now nínú ìyàtọ̀ almusalla wal masjidu náà kí là máa fi ma musalla yàtọ̀ fún masjidu pé bàbá tí ẹ̀wà láti gbọ́ pé nǹkan báyìí a lè se musalla àyè kẹrùn tí è se masala a lè se léyìn ní masalasi èyàn lè wá ronú pé á ah, ibi báyìí tàà ti ń kẹrùn masalasi là pè ní àbígíní àbí musalla ìbéèrè tó se pàtàkì ni bọ́yẹ́ ni ó gbé kalẹ̀ gan ti kú dépò tá lọ bí pé kílà níyànyí sáníyànyí ni pé ó di masalasi tẹ́ẹ̀sì ti gbọ́yé bẹ́ẹ̀ pé ilẹ̀ masalasi èsè ti yí mọ́ o àbí a ẹ̀mọ̀ lónà ẹ̀mọ̀ sí kíní ẹ̀mọ̀ lónà mùsọ́lánù bọ́bá wù kọ padà kó lò fún la se àwọn alfáà wa wọ́n sàánú wa wọ́n fi ojú ma ṣẹ̀ríà bí adílàtí mẹ́nà kòrání wọ súnnà inú àwọn alfáà wa tí wọ́n lọ láìpẹ́ tí wọ́n sàlàyé ọ̀rọ̀ ipúpọ̀ òun ni ṣeikhuna muhammad ibn uthaymin rahimahullah bàbá ibn uthaymin ni wọ́n lè mọ búlọ́ọ̀kù àti ọ̀dà àti gbogbo ẹ̀ kọmọ ẹjẹ́ mùsọ́lá wọ́n sì lè kà tí bàbà kọmọ ẹjẹ́ gini kọmọ ẹjẹ́ mẹ́sílú ìyẹn ni pé kákọ́ hákò láàká ìwà pé a ọ̀wà mọ́ mọ́sálásí ìgbà bá ti kọ́ tí wọ́n rúfù ẹ̀ tí wọ́n sì faná sí bàbá lẹ́yìn kọ́ kọ́dà wọn ẹlẹ́ kún mọ̀sọ́lá lọ́dá ẹlẹ́ rúfù ẹ̀ ẹlẹ́ faná sí tí ó sì mọ́ jẹ́ kí ni mọ̀sọ́lá náà ni ò kéése mọ́sílú ẹ̀sì lè mọ́ lówó ju pé ẹ̀kan gì kan mẹ́lẹ̀ mẹ́un ẹ̀kan gì kan mẹ́lẹ̀ yàyìn ẹ̀nà asọlé masjidunu tí ó sì máa múdájọ́ masjiduwa èyí wọn yẹ ká gbọ́yé kìí sí dandan ní kí wọ́n kọ́dà ìró ìtí ọkọ́ mà lọ́dọ̀ wáyà tí wọ́n kàn tó blọ́ọ̀kù bẹ́ẹ̀ bá ti ni ọmọ bọ́bìtù kan làwọn alfáà fi ma wá mọ̀ bàbá rẹ̀ ni tàà bí mọ́ pé mọ́sálásí lẹ pé bí yà bí kílà níyàyí òun ni al'ivnu al'am al'ivnu al'am al'ivnu al'amu lil masjidi lalil musalla n ta n pè ní mọ́sálásí níbi tí ẹnìkan ọ̀gbọ́dọ̀ kanlẹ̀kùn ọ̀gbọ́dọ̀ sálámà kó tó wọlé níjọ́ tí ń bá ti ń di ah, ẹ̀kan lẹ̀kùn náà wọ́n mẹ́lẹ̀ bínú pé ẹ̀sẹ̀ já wọlé báhùn masalasi kan dọ́bí túnù gbogbo obi tẹ́yìn bá dà níyàn pé masalasi àbẹ́yìn náà lẹ́kọ́ masalasi ẹnìkan ọgbọ́dọ̀ sẹsẹ̀ má bèèrè pé se ń wọlé kó tó se kíni kó tó ní àṣẹ́sì sí masalasi àmọ́ bá ikẹ́ mùsọ́lá ni ah a lè gbá ẹ̀dàkùn ẹ̀dàkùn fámílì nìkan ní kírùn yà <laughs> ẹ̀rìn wájú bẹ̀wọ̀n ẹ̀rì <laughs> ẹ̀rì masalasi kọ̀ láìfí musallanu gbogbo bí ta bá pè masalasi tí ò sí ìdínà àmú ń bẹ́ kọ bá mú o gbogbo bí ta bá pè ní masalasi tó ìpé ní asẹ́sẹ̀ ma wá mata ni wọ́n sílẹ̀kùn fún ta ni wọ́n mọ́ sílẹ̀kùn fún èyí wọ́n èsẹ masalasi o masalasi níbi tí lábúdà ń yẹ̀kú na fi hì ibnun àm ǹjẹ́ ìyànbá ti ní masalasi ni a ní ilẹ̀ ń gan ìwọ́kọ́ ṣe gíní ẹ́ ìwọ́kọ́ nímọ̀ ìntọ́ gbà lọ́dọ̀ ọlọ́run jẹ́ ó tọ́ ó fún ọláyé ń bí yí ọbọ̀ tọ́jú ẹ̀dà kìyàmà lẹ́sàn tó pọ̀ tó jùlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ àbílé tó gbé kalẹ̀ lọ so eléyìn náà bẹ̀ẹ́nu ìdájọ́ masalasi tó fi yàtọ̀ fún kíni kí ó fi máa yàtọ̀ fún musalla ìtàkìdó wàtàkìdó mímọ̀ kọ́mí ibrahima musalla wọ́n àhídìna olúwaláwá a ṣe àdéhùn májẹ̀mù pẹ̀lú bàbá nabi ibrahim aléhìsọ́látù wasalam wa ismail àtọ́mọ́ rẹ̀ annabi ibrahimu ló bí ismail ismail yí lọ jẹ́ bàbá bàbá àgbà fún annabiwa muhammad sallallahu alaihi wasallam torí ọmọ tí annabi ibrahimu bí méjì ni ishaq wa ismail gbogbo wọn lọ́lọ́n sí àwọn méjèèjì náà lọ́lọ́n ní kí ìran ńlá ńlọ jáde lára wọn látara ishaq òun labanu israel àti jáde látara ismail òní larubawa ti jáde òun ló fi jẹ́ pé ismail gan ni ọ jẹ́ bàbá bàbá àgbà fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ismail yìí náà lẹni ọkọ̀ gbé maka pẹ̀lú ya rẹ̀ hajar olúwa ní àhídìnà agbé àdéhùn májẹ̀mù ilá ibrahim annabi ibrahim alaihissalam wa ismail àtọmọ kí lẹ̀kọ́ táwọn onímọ̀ ni a kọ́ ń bí o ní pé bí tí wọ́n wà èése táwọn ọmọ rẹ̀ ò sí mẹ́ bàbá ìpé bẹ̀ dáa ẹ̀bá dé àwọn ìlú kan nísìn alhamdulillah irú lọrin yìí ọtí ẹ̀tún àbí wọ́n láṣọ ránṣì pa àwọn ọdágbà pé bá bá wá dágbà làwọn ma kírùn tàà ṣú ọmọ bẹ́ẹ̀ ní àbá ti ẹ̀ jáde kó ní òlú ti ń lọ àwọn ìgbèríko nkankan pọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn bàbá kan tí ó bá 70 àbọ́sún mọ́ àbí àwọn nìkanlẹ̀ bá ní mọ́sálásí àwọn ọ̀dọ́nkọ́ àwọn ń sayé ṣe ọlọ́run sàdéhùn pé ọ̀dọ́ ọ̀gbọ́dọ̀ má dágbà ọba ṣe gbò ìtò ṣe ẹ̀hùn tán ọwá darí wá bọ́ lọ́hun ó lè tó bẹ́ẹ̀ àmó lè má tó ti ẹbẹ́ torí pé gbogbo ẹ̀dá tó wáyé kó tó wáyé lolúwa ti kọ́ kíni ló ti kọ ajá lón musamma but challenge fún gbogbo musulmi òun ni pé kí ló dé tíbi tí wọ́n tò sí si, táàrọ ọmọ rẹ̀ ń bẹ tí ń sin máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kódẹ̀ rẹ̀ lómíì ọláki ti yán bí ẹ̀sìn kọ́dọ̀ ó lè kọ́ mọ́sálásí àyímáyé mọ́sálásí irú bẹ́ẹ̀ lẹ́kọ́ láwọn ọmọ ti gbé tàfà wọn ibo àbí nkankan nísìn nígbà táwọn bàbá wọn ọ̀fà wọn síbi táwọn wá kẹrin lẹ́kọ́ nísìn ọlọ́mọjọ́ padà dáwọn ìlú yókù náà àmógun ẹ̀ náà nù ńgbà nẹ́bí ibrahim ní ah, ọlọ́run lọ́bẹ̀mí ismailu ma bọ̀ ó kéré <laughs> ẹ̀kọ́ nìyẹ àbí ẹ̀mọ̀yẹ ọdún tí ń bẹ láàrin anẹ́bí ibrahim àti anẹ́bí ismail <laughs> kó tó bí ma rárá ẹ̀mọ̀yẹ ọmọ ọdún tó tó ọmọ èké yẹnyẹn ni ismail ńgbà tí kòránì sọ fún wa yìí but despite eléyìn na baba rẹ̀ fà pé wá ibi tí ń bá wà ní na náà wà challenge ńláńlá ni o kọ́dà tí yẹn bá àwọn lémi tí wọ́n àgbà náà tàn pé báyá lé àfá báyá lé àwọn ẹni ọlọ́run kankan ni kí ni wọ́n se ń bẹ̀ lónìí wọ́n mú gbóǹbí omi àfikẹ́yìn ó kọjọ àwọn ànẹ́bí ọlọ́run o isma ibrahim wa ismail wọ́n èé se rọ kèèsé pà bí nkankan náà wá ní wọ́n lọ́lọ́run fi ń dá sàdéhùn pẹ̀lú àmá náàbí ibrahim mójú ọmọ rẹ̀ tó bí tí òun náà wà kọlọ̀nkọ́ mọ́ sàṣẹ rọrùn fẹ́ wa náà àmá wa náà ní àwọn ọmọ tẹ́ fojú mú ẹ̀sìn kan ẹ̀yìn kan a kọ mọ́sálásí kalẹ̀ níbi tílẹ̀ tí wọ́n délé kó yìí <laughs> àwọn kan wáwé kan ní ogbó ẹ̀kàn gbọ́ pé àwọn ibò ni ọ̀gá <laughs> àwá ti ra àwọn ọmọ inú sí ìgbáyà ta lóòtọ́ pàà láwọn ta lóòtọ́ bàbá àwọn lónìí àmọ́mọ́ tó pé láti kéèkéé ẹjọ́ ń kírùn-ún bẹ̀ ní ṣe yọ́ dáyìn wò bẹ́ẹ̀nà lọ wá rí gbogbo bí àfitọ́ ọba mọ̀ pé bí tọ́ ọwọ̀ ọ̀dá pọ̀tíyàn bá mọ̀ pé ah, ibi tí mo wà yá ibi ọ̀dá ni ọ̀dá púpọ̀ kíyàn ó sì kíni kò má wọn mọ̀ rẹ̀ náà wọn mọ̀ mọ̀ pé ah, ibi tí ń rìn sí ni ó in ma ha wọ́wọ́ ni kí láyà náà ó sì kù díẹ̀ ká débẹ̀ na ibrahim wọ́n yàkó àti ibrahim bí ibrahim ti se olúwa náà nábi yàkúbù náà se bẹ́ wọ̀wọ̀ sọ́bí ha ibrahim banihi wa yàkó ya bani inna allaha stafa lakumu dina falatamu tunna illa wa antum muslimun àwọn annabi ọlọ́run wọ́n sáwọn ọmọ wọn pé ẹwà o ọ̀pọ̀lọpọ̀ yìí ti ń sẹlẹ̀ lónìí yìí tí èyàn ọkàn jẹ lẹ́sìn àmá àwọn ọmọ rẹ̀ nǹkan míì ni wọ́n ń se àwọn náà wọ́n gbádà dójú gbogbo ẹ̀sìn ń rú kọlọ̀nkọ́ sọ wa ń bẹ̀ àmá bẹ́yàn bá sàdúrà bí mo ti wí àwá náà níṣẹ́ ta gbọ́dọ̀ se pàtàkì jùlọ annabi ti sọ fún wa èyàn gbọ́dọ̀ sẹsẹ mọ́ igi gbígbẹ̀ ò sí tọ́ igi gbígbẹ̀ ò sí se kíní kò sí tọ́ ẹlòmí àfẹ́ràn ọmọ afẹ́ kí ọmọ náà ní ńgbàtà ọmọ ìwà gbẹ̀tán ẹ̀sẹ̀ wá ń pé ọyẹ lọ mọ́sálásí jẹ́ ọmọ wọn lá àwọn gbà wọn láàrin gbà àwọn ìṣòkòtò rẹ̀ ìṣòkòtò tí ń tẹ̀ mẹ́lẹ̀ láti kéèkéé tó fi èsì àdẹ́bìsọ̀rọ̀ sọ́lọ̀m níbà àwọn ọmọ yí bá wà ń kéèkéé ní ẹ ti tọ́ wọn síbi tẹ́ bá fẹ́ annabi ni múrú àwòládàkùn bí sọ̀láti lè sábẹ̀ sí ni bá ọmọ yí bá ti di ọmọ ọdún méje ẹmọ pa wọn lásẹ̀ bífọ́ ọdún méje náà ẹ lè mọ́ ẹnkọ́rẹ́jì wọn o àmọ́ bá ti dọmọ ọdún méje ó di kíni múrú ẹ pàṣẹ fún wọn ni pé lọ́kírun kọ́dà ìtí ọ̀bá wá fẹ́ gbà tọ́bá ti ń pọmọ ọdún mẹ́wàá annabi ni ẹlù ẹjọ́ mọ̀ pé èèyàn máa jí àbí ọ̀bá kírùn ẹmọ́jọ jẹ́ pa assignment nìkan lẹ́mọ̀ nà wọ́n fún òsìs assignment rẹ̀ homework àkírà work, náà ń bẹ́ o òdòdó ìta wàhálà tí ó gbó wá kóra wa sí láyé nù bí ìyá ní ń lọ léèwé ní bọ́mọ ní ẹ̀ ní mọ́ wàhálà wọ́n kò bá bàbá mi náà wọ́n jọ sàṣáìmẹ́ntì ní wọ́n jọ se ohun ọkù ní èyí wọn ni ó dìjà àmá wọ́n kírùn wọ́n má lù aláṣẹ wọ́n mọ̀ kán se ẹlòmí ọ̀tẹ́ ẹ̀mà kò tí ẹ̀kán wọ́n sì ń pé rọ́bà náà ti nẹ́bí dúnìá hassan fi dùnìyà wà máa làhún aya méjèèjì ń bẹ nínú suratul baqara olúwaláwọn kan bẹ ń tọ́kan àwọn ni pé rabbana atina fid dunya hasana ayé ayé iná ni wà ma lahum fil akhirati min khala wọn tí ẹ̀ ní kankan gbà lálìkìyàmà wọn náà tí ẹ̀ wá olùwàwà ni àmá o ẹni ọba gbọ́n o tó nílà káyò àdó àti musulmi ni rọ́bà náà àti na fi hasanatan wàfíl àkírọtí hasanatan wàkíná àzábannar ma work towards ẹ̀ bẹ́ẹ̀ pé ah, ayéo alkiyama ayéo alkiyama ọlọ́run rọ̀hímùn bínà aláàánú lọ́lọ́run pẹ̀lú wa kò ní ọmọ wáyé ìsìláàmù ìsẹ́sìn pé ma dọ̀tí ma wáyé ma ń àmá má jẹ́ kí n tí ọ tàn má jẹ́ ó se kíni mọ́jẹ ọba tí ò ní tán jẹ́ kí ní ọ̀tán òun láyé kí ní ọmọ wà gbére òun lọ́run ẹ̀bá ti wá torí ìgbádùn òbí tí ọ̀tán tí ò kí àbí tọ́rí ọgbọ́tọ́lọ́mbá rí kó ni wọ́n kówó lọ́jà tí kò sí lọ́ọ̀sì tó tó torí common sense ọ sọ fún wọn pé ibi tẹ́yìn ó kàn kó ń bẹ́ tí ò tí tójọ́ kan nù tọ̀hún <laughs> wà bá gbogbo tọ̀hún jẹ́ ẹ̀dàkùn in every respect tàà bá fi ń gbé ọlá fún ayé gbàlìkìyà mọ̀ lọ ẹjẹ́ kó wọ́ chẹ́kì ààrẹ ẹjá chẹ́kì ara wa ọ̀rọ̀ tàwọn ọmọ lásọ yìí ọ̀pọ̀lọpọ̀ kí a máa bóòlàlìkìyà mọ̀ àwọn ọmọ yìí àfàyé ayé ayé iná ni ara instances tẹ́ fi mọ̀ ní pé kọ́dà àwọn èbó tí wọ́n kọ́ wa àwọn èsè bẹ́ẹ̀ nígbàmọ́ bá lọ léèwé láti monday di jimọ́ àbí tọ́gá kan tún wá ní lẹ́sìn nìkan bẹ̀ ń sátidé ọ̀kan tún ní bẹ̀ ń sunday mẹ́bá tún wá lọ lìdé wọ́n tún ti kíná tún pè jínú ọlídé sọ́mà wọ́n náà ti ní ayé inìkan ni kò sí ilé kéwú kò sí ẹ̀sìn kankan má ní se ń bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ à ń jùlẹ̀ kọ́dá àwọn ìbò a lẹ́yìn àwọn ni wọ́n nìwé àwọn èé kàwé kíwé táwà ń gbogbo bí wọ́n bá ń èyí tẹ bá kà láti monday di friday àbẹ́ ìtẹ bá kà tẹ bá fi lọ́lídé yìí ẹ wàlì kìyàmọ̀ ẹ̀yìn wàlì kìyàmọ̀ fún yí gbìyàn fi ẹ̀mọ̀ yóò sù tí wọ́n wáyé ó tún wá nira lọ́lídé ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kìíní ó tún ti pláni ẹ̀tún o ẹni ma ronú báhun làwọn tí ọ̀ ronú tí ọ̀ bójílé òkọ́ já sí but àwa musulmi rọ́bàná àti na fi duniya hasanatan wàfil àkírọtí hasanatan wàkíná àdábànà a sì wulẹ̀ ń tanra wa náà ni a lè gbọ́n jọlọ́n lọ àti ẹ̀lẹ́ gbọ́n tọ́lọ́n àìmójútó balance tólúwà gbé ayé lé gbogbo nǹkan lọ́lọ́run fi òsùn wọ̀n sí tí ọ̀gbọ́dọ̀ jura wọn lọ bí ọ̀sán ni àtòrú olúwa ní bó ní ọ̀bá ti rí kẹ mọ́ lo òru lọ títí kẹ mọ́ sí kíni kọsàn ọmọ là ẹ̀ ní gbádùn ayé yẹn ẹnu pé à ń jí àtún rí ká ó tún ti yàtọ̀ díẹ̀ ọlọ́run fi òru àtọ̀sán ó fi se balance bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtọbìnrin kí ló dé tọ́lọ́run ọlọ́run lè dọ́kùnrin nìkan kọ́ mọ́sí obìnrin bẹ̀ bọ̀ta yóò ní nítúnmá o lè dóbìnrin nìkan náà nílùú kan pé gbogbo olú yóò <laughs> wọn ní bí obìnrin wọn ní bí ọkùnrin bẹ́ olúwa ń kọ́ wa lẹ́kọ̀ọ́nù gbogbo nǹkan ló ní kíni ló ní balance ọmọ èèyàn tí ń jọ mọ èèyàn lára ìmẹ àti wọ nǹkan méjì ni bí balance yẹn bá ti wọ́ kọ́dà ayéhun náà ní gbádùn má al'insanu mukawwanun min aljismi wa ruh al'insanu mukawwanun min aljismi wa ruh in ti ń jọ ma nabi ni body atemi. ń jọ tí ọ ti se pé ara nìkan lókù tí èyàn ń tọ́jú tí ọ̀ tọ́jú kíní tí ọ̀ tọ́jú ẹ̀mí kò ní padà gbádùn ara òun náà òun ní ń sẹlẹ̀ materialism àkùnlá ọ̀rọ̀ rúhù ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ alkiyamama nàtíjà ara nàtíjà tákọrí láyé ń bí ìkọ́tẹ̀ tó díyà tàlìkìyàmà ni pé ayé tí a wá lélélé òun náà àìwá mójú tó tọ́lọ́run yìí kọ̀fẹ́ jẹ́ kíyàn kọ̀jẹ̀ jáyọ́ gbádùn rẹ̀ náà máa ní ẹ̀bá wọlé táwọn tọba ti lówó dí àbọ́ lásì kíkan ẹ̀wọ̀n lẹ́rò pé wọ́n ń gbé ọkọ̀ lé tí ó ga tí ọ̀ngùn olé ibi táwọn èèyàn ti ń gbádùn bí lọ ní àkódó bàbá ọyẹ́ fò <laughs> àwọn yìí ọyẹ ti fi tọ́lọ́n kọ wọn láti kéèké <laughs> nígbàtí ó sì sí ìhún bẹ̀mọ́ tó pé ẹnu kún wọ́n kàn báwọn náà ti ráyé inìkan là ń kọ́ wọn automatically nàtíjà rẹ̀ náà nù àwọn ọmọ yìí náà wọn ò ní kù ńlá nkankan bọ́sẹ̀gbẹ́ bàbá wọn bọ́sẹ̀gbẹ́ ìyá wọn wọ́n nà bá sí wọ́n se tí wọ́n se kọ́tẹ̀ tó kan tàlìkìyámanu tàbá ti gbàgbé balance ìtọ̀lọ́n pé ọlọ́run nẹ́mi mo bí ọ̀kan bá ti lè pọ̀jù ọ̀kan lọ kò sí gbádùn torí náà lára annabi ibrahim aleyhisselam ahidina ila ibrahim wa ismail gbogbo tí èyàn bá wà pé alhamdulillah ibi ọ̀dá mọ́ wà yìí kẹ́yìn ó tètè mójú àwọn ọmọ rẹ̀ náà kó mójú wọn lérò ojú ọ̀nà bẹ́ẹ̀ ọ̀dá kí làdéhùn tó lúwa ní agbé pẹ̀lú annabi ibrahim àti ismail an tó hìrọ bẹ̀ìtíyà lè pọ̀ ìfìyìn ààrẹ rí táwọn alfa ma fi pé masalasi ilé ọlọ́run o ọlọ́run ló ní èyàn ò o wọ́n ló lúwa ní bẹ̀ìtí ilé mi ọlọ́run ò ní gbénú ẹ̀ àbí but wọ́n ni tí ń fún wa gbọ́yí ń bẹ̀rún náà èmi ni mo se kíni èmì ọlọ́run mò ní ma wá rí tí tí ń fi san ọ́ lẹ́sàn bọ̀bá ti kọ mọ́sálásí àbófilẹ̀ mọ́sálásí kalẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn àfáà ti mú pé ilẹ̀ mọ́sálásí àìta o ilẹ̀ mọ́sálásí àìtún lísì ẹ̀fẹ́ lómí mọ́ o ilẹ̀ mọ́sálásí àìtún bùn the moment yẹn bá ti dà níyàn pé mọ́sálásí níbi olúwa ní bẹ́ìtì antọ́hírọ́ bẹ̀ìtìyà lè tọ́ ìfìn wà láàkìfìn wà rókàí sùúrù olúwa ní ẹ̀fọ́ ilé mímọ́ ẹ̀mọ́ ilé ọlọ́run nínú tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ mọ́sálásí òun lẹ̀gbín ńlá àbẹ́gbìn kéèkéé ẹ̀gbín ńlá làwọn ẹ̀gbín tí àwà náà mọ̀ pé àkódé lè yọ ọba ìrùn jẹ́ bí ìgbẹ́ bí tọ̀ àbí bọ̀tà àwọn kankan bẹ lóòtó lè mọ́ bàrún jẹ́ àmọ́kọ̀ dá ká máa rí mọ́sálásí òun ló se wá nà átàrù pé menel khatia nínú tí wọ́n kọ fẹ́sẹ̀ fún yẹn pé ọsẹ̀ lọ́n lónìí òun ni kọ́ àbẹ́lòmí wa mú tí ṣò fi nù dọ̀tí masalasi <laughs> ni ó jù sí pẹ̀bá ìfẹ́lòmí ó ní ẹbá láwọn tí wọ́n ń gbà ní àwọn tí wọ́n ń gbà wọ́n gbà ládá ìwọ́ tí wọ́n dá síbẹ̀ ń kọ́ kí ni wọ́n gbà menel khati'a nínú wẹ̀ ẹ̀sẹ̀ tí ọ ni kọ́dà kẹ́yìn ó masalasi torí náà ká mọ́kàn fojú pé ìta mọ́ mọ́sálásí fún ni ìgbẹ́ ìtọ̀ tó bàrún jẹ́ àwọn tí àwa náà bá jẹ́ gbànú lè wa èsì tàà ń se mọ́sálásí àbí òun kàlùkù náà sáàmà ìtóhun lè gbà nínú ilé tóhun gbé ìtẹ́yìn ọ̀bá gbà kọ́dà common sense yẹ kọ́ sọ fún ẹ̀ pé a ah, ń lè tèmi èmi ò lè gbárúdọ̀ ti báyìí kọ̀yẹ́gí ń fi ọlọ́run bẹ́yàn bá wá jẹ́ ni tí wọ́n mójú tó kílẹ̀ ọlọ́run máa má ládàpọ̀ mẹ́ púpọ̀ báwọn kan bá ń dọ̀tí rẹ̀ àwọn náà ma ń táwọn gbà lọ́dọ̀ ọlọ́run bọ̀tá bá ra wọn tí wọ́n wá dìde ń dìde kọ́dà bẹ́nìkan ọ̀sẹ̀sẹ̀ bí ọ́ bí wọn sanwó fún ọ pé a ìyá kan ń bẹ a non-entity yẹ̀tẹ́ nìkan kan ọmọ nùlú àwọn ọmọ léèyàn kan ìyá gbàlagbà kan kí lòun kan ma wá sí ìmọ̀ masalasi annabi sallallahu alaihi wasallam ọba tún ti rí ibì kan tó dọ̀tí ìọgbà ọba tún ti rí ibì kan ìọgbà ọkàn sàdédé ànẹ́bí ò rí mọ́ sẹ́mọ̀ pé irú ilẹ̀ yìí yóò ti àwọn ló ti kú a eh, eh, non-entity ní sẹ́ àwọn ọ̀kágún pé ẹbí ya kìíní ni ó ti lọ annabi ni níjọwò alátàdánúni kí ló dé tẹ́ sọ fún mi annabi wíbẹ̀ fáwọn fún àwọn sọ abẹ́ jọna ọba jọ wọn lójú ká ah, obìnrin tí ma gbálẹ̀ ń la ń wífà annabi níbẹ̀ ni kí ló dé tẹ́ sọ fún ìjọ tó ta kírùn sí la kò sí tó kọlífà rẹ̀ ju pé ń tún mọ́sálásí sí lọ kọ́dà àwọn sọ abẹ́ wá wà fọ́sì láti wà wà wífà nẹ́bí ń jọ́nà wọn àà ẹnìkan lóhun rántí ń jọ tí ya ikú wà nẹ́bí kúnta sọ iman kọ ìlà wà nẹ́bí ọgbà àwẹ̀ ń jọ́nà ó sì ń sunrun ọ̀sán lọ́wọ́ ọ̀sán ló kú awáwo pé nẹ́bí nísìn tó ń sùn lọ́wọ́ torí rúyá ìláwà fi lọ ọba <laughs> jẹ́ ẹ̀ṣẹ́ lómí ní rúyá ìláwà torí ẹ̀ lọ jí àwọn ọmọ pé ó jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ọlọ́run gbogbo ilé tí wọ́n wí iná ẹgbẹ́ gílà nẹ́bí fọ́lé sí dùlú ní alàkọ́bìrìhà ẹ̀ǹsọ́ ń bí sàárì rẹ̀ lọ fi sàárì rẹ̀ hàn mí ibi tẹ́ sin sí ànẹ́bí wa ọwá lọ òun lọ gbé súnnà lórí obìnrin yìí ni súnnà pé bẹ́yàn bá bárun jànáza o lè kírun lórí kíni lórí sàárè ìyá ìlọ́fà ànẹ́bì ní ẹmú mi lọ bí sàárè rẹ̀ ìrún tí ń kí sí láyín lọ kí kí lọ kọlifá rẹ̀ kọ́dà ànẹ́bì ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pọ́bà kan kú kò sí ọ̀n rẹ́kọ́dù bẹ́ẹ̀ àbípọ́ lówó kan kú ànábì wá ní ẹ̀rí mú mi lọ bí sàárè rẹ̀ nígbàtí rírùn kí sí ìyá tí ń gbálẹ̀ masalasi torí gbogbo àwátá bá ti ń se ẹja múra sí kọ́làbọ̀ pé ma nù náà ni gbogbo mẹ́yàn bá wà àwọn masalasi mi yọ́fẹ́ lé bì tó ìpẹ́ ní kọ̀ọ̀kan tí ń se ń wábẹ̀ náà ilé tí wọn ò rí kí ló dé tíyàn jẹ́ gbà ń lè ààrẹ kí ní fi ń lọlé ọlọ́run inú bí tó yẹ kọ́ mọ́ ní ma tó tó tẹ̀gbìn àti ma tó tó kí nǹkan neat òun ni masalasi bàbá wá rẹ̀ ni tí ó se bí wọ́n bá wà ń pò pé kọ́lá bẹ́yàn bá wá lè se fún rẹ̀ ó lè employ tí ó ma se àwọn tó gbọ́ ìsìláàmù yé bẹ́ẹ̀ ma se bẹ́ẹ̀ wípé kọ́lá kò ní sọ fẹ́ nìkan yọ́ kàn wẹ́ nìkan náà ni pé iṣẹ́ tí mo fẹ́ bẹ̀yìn èlò lẹ́mọ̀ gbà lóṣù 5,000 10,000 kìí jù báhùn náà lọ tọ́ílẹ̀tì mọ́sílásí kọ̀gbọ́dọ̀ ọ̀run ó àwọn iṣẹ́ ládánù tí ládáyàn ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan sì ní mọ́ tó ní pariwá rẹ̀ pẹ́yàn bá sì lówó tí ó fi gbàyàn wọ́n náà lówó làlàáfíà rẹ̀ ládá pọ̀ mẹ́ pọ̀ ọlọ́já mọ́ ẹ̀rí ti yá ìwá rọ́bí ọlọ́hù tààlá àníhà nídàkejì ẹ̀ẹ̀sẹ̀ wá ní o kíyàn ọmọ sí kíni ní ọmọ dádọ̀ tí a bẹ́ gbìn sí inú mashalasi olúwalára àdéhùn ta gbé pẹ̀lú annabi ibrahim àti annabi ismail ní pé a ń tọ́ hìrọ ẹmọ ilé mi o kó ń bí ẹgbìn àti ìdọ̀tí ilé mi ọlọ́run èsẹ̀ ibi tí ẹgbìn àbídọ̀ ọmọ gbé tọ́hìrọ bẹ̀ìtìyà tọ́ bẹ̀bá wá fọ́lé mi ọlọ́run ọba mọ́ àwọn owó ni wọ́n máa wá bẹ́ ara ń tí a fi padà sí ta wílẹ̀ kan kí lọ́lọ́run ní a máa se mọ́sálásí kí làwá ń se olúwa ní bẹ́yàn ọba wá mọ́sálásí àwọn tí ẹ fọ́ mọ́ fún tí wọ́n máa wá mọ́sálásí kàábà lólúwa ń wí ò lé àtọ̀ ìfì àwọn tí ń se tọ̀wá fún ẹnìkan ọ̀gbọ́dọ̀ dandankúdanwó kọ ma se tọ̀wáfù bì kan o lẹ́yìn kàábà ọgbẹ̀n tí ń bá ń se bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ní wá ara wọn tí ń tọ̀wáfù sàárè lónìí ara wọn tí wọ́n ní ṣe wọn fún invisa ní àwọn ọkọ̀ bì kan sí àyín tẹ́ mọ́ wá ní bàdàn bẹ̀rún tó sì wá mẹ́rún ọlọ́run tó padà láwọn èèyàn ó dìde wọn lọ wó dànù náà kọ́ kàábà sí bàdàn àwọn ọ̀gbùngọ̀ náà sí ń lọ tọ̀ wá fún rẹ̀ ẹn pé kò sí tí ó tà nílẹ̀ yóò báyìí ní ẹ̀bá ti parọ́ kan tó wé ní nkankan wọ́n bá ti ẹ̀ ti lọ mọ́ di ayé kan fún wọn ó lówó ó bímọ ó rí promotion bí iṣẹ́ ọ̀tánù wọ́n mọ̀ dà lọ́bẹ̀ ní wìtìwìtì <laughs> nítòsí wa ń bá dàn bí iná alhamdulillah kò sí mẹ́ mẹ́ lónìí o mo ti gbọ́ o àmọ́ kí lọ jẹ́ kírù yíò náà wà tẹ́lẹ̀ náà inú tí gbogbo alfa onímímọ̀ panupọ̀ lágbàáyé ni pé láàyò tọ́ọ̀fù kò síbò míì kọ́nà mọ́sálásí annabi sọ̀lọ̀sọ́lọ̀ yìí ọgbọ́dọ̀ lọ sí tọ̀wá fún bẹ́ ayé kan tàà máa se tọ̀wá fún rẹ̀ ní gbogbo orílẹ̀ ẹ̀yìn tẹ́ ń lọ tọ̀wá sàárè wòlí kan àfáà kan ẹ̀ńsẹ́lọ́ ni o

látẹ́jà ló kọbírí ẹ̀ìdà ẹ̀ìdù ní tí ma táà ma pòrì táà ma pò tí ma tí ń jọdún náà nù ọba ti yípo yóò tún dé ọba ti yípo yóò tún sé gíní annabi ni ẹ mọ́sẹ̀ sàárẹ̀ èmì bẹ́ẹ̀ lára pé kí ọmọ tọ̀wáfù sàárẹ̀ ẹnìkan tí ó tó annabi sallallahu nǹkan khayra ọba ipò rẹ̀ ni lasábà kúnà ilẹ̀ báwọn àfá àti ma wínú àwọn imamu maliki àwọn òwe wọn nù bẹ́nìkan bá ti gbé kí ní kan wọ́n ni nǹkan khayran lasábà kúnà ọba ipò rẹ̀ ni tó fẹ́ introduce abubakiri ni ọkọ̀ sí kèése wọ umaru lákọ̀ gbókó sí kèése wọ nǹkan fi gbádùn ẹ̀sìn nù pé má má má pò má má má ilẹ̀ bàbá ipò rẹ ní àwọn ọ̀gá wa nú ẹ̀sìn láàkọ̀ bárú ẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n ń se gbàtà sì ti bá lọ́wọ́ ọ̀hún ṣarúnù àbúrú ni torí náà lè tọ́ ìfì àwọn tí ó ma se tọ̀ wá fún ní kaaba àtàwọn tí ó ma dúó tí ó ma kóra dúó nílé ọlọ́run èyí tá ń pè ní kíni al-i'tikaf olúwa ní inú àwọn táyé rẹ̀ wà ní masalasi nù kọ́dà ọ̀rọ̀ ìtìkáàfù kìí wá se masalasi kàábà nìkan àmá ti masalasi kàábà lọ́lọ́lájú bó ti jẹ́ pé òun bẹ̀ náà ló se kíni òun lọ́lọ́lájú pẹ̀ntọ́lọ́n bá yọ̀nda fún pẹ̀yàn bá masalasi annabi sallallahu alaihi wasallam pẹ̀yàn bá wá lágbára yíhun ọkù masalasi jima ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́nu òun ni alimamul buhari tí ẹnìkan ò lè fọwọ́rọ̀ imamu buhari sẹ́yìn nù ìmá hadithi alimamu buhari ń bẹnu sahil buhari tẹ ma gbọ́n náà alimamu buhari ni bábún alẹ́tìkáfò fílmasáàjídì kúlìhà gbogbo masalasi lalẹ́ ti ẹnu àyàfí ti ń bẹ̀m̀bẹ̀ ní pé kọjẹ mọ́sálásí jímọ̀ nítorí bírùn jímọ̀ ọba sí gíní tí ọba bọ̀ torí pé ẹ̀tì káàfù èsẹ́ ọ̀ràn ẹ̀yà ìrún jímọ̀ kíní bí islamu ti rínú o àwá gbọ́dọ̀ pà ń se àyànáfílà kápa kíní solved ntọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wá láàmà múra sí <laughs> múra kankankan yọ ma ṣe wàhálà ó sì pàì tọ́lọ̀ ń bẹ̀ jí kọ̀ tí ẹ̀ mọ́ gbogbo bí a ti ń wí tó iná nísìn ẹlòmí ọ̀gbá sí tàṣà wà lè rí kò sí lè mọ́ gbáàwẹ̀ arúgbó bó ti rí ganu bẹ́ẹ̀lá wá ń se bí ọ̀pọ̀ ẹlòmí ìran ọ̀ràn yẹn rẹ̀ gún àfikún ọdá náà fílà ń bì kan a máa dàmú mọ́ sí ọ̀ràn yẹn gan òsì gbádùn bó ti rí in almost every aspect of our religion kọ́dọ̀ fi máa wọn olówó zakatọ́ lọ́wọ́ jẹyà torí sàkéè sọ́rọ̀ ọmọ fẹ́ o bí wọ́n ti sírò pé o kíwọn àyílà àjọba yàbí o kálásàrì ti jọba yàbí kí ló sí ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bí ọ pé lọ́dún báyìí 1 million lọ́ẹ̀kọ́ yọ 500,000 lọ́yọ kí ló dé zakanu ọ̀pọ̀lọpọ̀ olówó ló ní ọmọ zaka ó lè wá nádọ́bù zaka síbi nǹkan mi <laughs> wọ́n pè lọ́njì yáyìn lọ́njì ń bẹ̀rún mòlúdì yáyìn lè látò olùkádìrì lọ́hun yọ́ wà ná gbogbo ìtọ́lọ́wọ̀n bẹ́yì èyí tí pèyàn bá se sàárá ọlọ́run ní jẹyà kọ̀kan ní gbaládà ni àmọ́zàká ọgbọ́dọ̀ yọ́ ni orígun kan ní bí ìrún bí àwẹ̀ tí ń sọ tí mọ orí ni o olówó kan ọ̀nà ọ̀tí kú ní ìsìn ọlọ́run fòríjì nínú olówó tó lówó gan nàìjíríà yìí ìmọ̀ spọ́nṣọ́ àwọn èèyàn wá múra bí i ọgọ́rùn-ún bí jù bẹ́ẹ̀ lọ nǹkankan èèyàn mẹ́kan wá tẹ̀lé wọn wá ń jọ́ kan tí mọ́ mọ̀ dáadáa jẹ́ former commissioner ní state kan ó sì jẹ́ lẹ́sìn àwọn náà wá kí mi ní mọ̀dínà ah, níbo se ah, se àmọ́ wọn sáà gbogbo wọn náà sáà gbogbo fẹ́ ní bọ̀ tí bẹ̀rún kí èmì ń lọ ò inú tó pààyàn lẹ́kún mọ́ wá ń sin ẹni yìí padà lọ ngbàtán wá kí mi ń sin wọn padà lọ ibi tí wọ́n dé sí mọ́ wá bí wọ́n mú ní adúrówó tẹ́ni yìí yìí ó mọ́ pọ̀ àwọn lọ́pọ̀ ò kọ́dá ayé báyìí ló tún fún gbogbo àwọn tó lówó tẹ́lẹ̀ náà <laughs> ó tún fún wọn ní pocket money gbé tẹ́ẹ̀dì tẹ́ẹ̀ fi kó lẹ̀ tọ́ ọlọ́ọ̀sán lẹ́sẹ̀ dáadáa èyàn sáàjẹ̀ ṣe ń múra mọ́ wá bèèrè mú ní irúzakẹ́ ní ọpọ̀ ò ẹni tí ń lè ná rú báyìí ah, ọlọ́mbá ní kí wọ́n rí irúzakẹ́ tẹni ìlò sí dáadáa yóò yanjú ìṣòro tó pọ̀ láwùjọ musulmi ẹni ẹ bá gbá mi mú báyìí kí ni mo ní tí mo wí nẹ́nu wọ́n á dákẹ́ the next thing tí wọ́n sọ lẹ́yìn bí ìṣẹ́jú kan méjì ni pé àwọn òròpé ń yọ zaka ẹni tí ń sponsor 100 jù bẹ́ẹ̀ lọ sí ọlọ́run lẹ́yìn ọlọ́run ọ̀ràn bọ̀bá sọ́ràn àyàn tán tọ́ bá kú ọba fẹ́ rányàn mọ́ká ọba fẹ́ rányàn ní múra àmọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ọ̀ràn àyàn náà example kanu bẹ́ẹ̀ náà lórí ń bí ẹ̀rún bẹ́ẹ̀ lórí ń bí àwẹ̀ bẹ́ẹ̀ lórí ń bí ọ̀pọ̀lọpọ̀ ń tàà ń se èyí tí ọ bẹ̀ wá àpájí èyí tí ọ lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó se kan ọ̀láwà múra kankankankan sí ara wọn nà tí ṣètọ́ ní ti bẹ́ ara fi ní sáwọn ọmọ anẹ́bí adama yìí lè bọ́mọ̀ lọ òun ó dò lọ́dún òun ó dò lọ́sí òun ó dò wájú òun ó dò lẹ́yìn bí bó ti wá nú sọ́rọ́ tó láàrọ́ fínú o olúwa ní ṣètọ́ ni lóhun ó dẹ tàkúté ọmọ annabi adama tàkúté tó ti ẹ̀wà burú jù níbi tẹ́yẹn tí ń rò pé tọ́lọ́un lòun se tí ó wà padà dálìkì àmàjá rí pé ta ń bẹ̀ ọ lélẹ̀ èyí tí mọ́ bẹ̀ ọ gan-an ló se yìí kò sì sé wá mọ́ fi rọ mọ́ pé ó kí wọ́n fi ogbó múráhùn náà dí kò sí dí innama al'amalu bin niyyat àmọ́ kí lẹ́yìn ó fi bọ́m̀bí gbogbo eléyìí òun ni opportunity tó kó wa wá nípa sí wà lórílẹ̀ ayé in tí ọ bá yí ọ tètè bèèrè nípa ọrọ̀ ẹ̀sìn a ẹ̀rákun lórí irun báyó náfílà báyó irú kíyàn bèèrè o kọlọ̀nkọ́ sàmẹ́náwà o torí náà lẹ́tọ́ ìfìnà wà láàá kìfìnà ńgbà sọ̀rọ̀ ìtìkáàfù yìí ká sọ̀kan náà sí kí ní ń jẹ́ khaliwa ẹlòmíì ń ti ń wọ khaliwa nísìn ọgbọ̀n ọdún ogójì ọdún kò sẹ́ ìtìkáàfù jọ kan rí kò sí gíní kókọ̀ tí ẹ̀gbọ́n ìtìkáàfù ní jẹ́ ìtìkáàfù àmúlẹ̀wọ́ ológójì ọjọ́ tí ò ní rórùn ìtìkáàfù ti ọlọ́run àti tànẹ́bí ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí è eh, àfi kí kọlọ́wọ́ sánú wa kí wọn kan máa se wàhálà se wàhálà se wàhálà tí ó rò pé ilẹ̀ ti kún kò sí sí nkankan nínú rẹ́kọ́dù òun la fi mọ́ ẹ̀gbámpù sí wá kálíwà ò sínú lànà tọ́lọ́run fi rán nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m ẹ̀ ti káàfù lọ́lọ́run fi rán torí ara ewu tí ń bẹ́ ń bẹ kálíwà èyí tí ọba ní mọ́ kíjímọ̀ jáde kó ní ti káàfù lọ kíjímọ̀ àbí ọ̀fẹ́ kan máa se níbi tí jẹ́ ti bọ̀ kíyàn wá tilẹ̀kùn mọ́ wákàtí márùn-ún kò ní kí ń jẹmọ́ jẹmọ́ kò ní kí o sì lóhun lọ ètò tí ẹ̀wà jù ní pé torí ẹ̀rùn owó kan táwọn kan olóṣèlú kan fún ẹnìkan ní wọ káliwà sí ń ọ̀pọ̀lọpọ̀ wọn àbáyín kọ̀wá ní kírùn jàmá hmm? kò sí jẹmá allahun musta'an tí wọ́n bá ti gba ṣètọ́nù láyé bí ó se máa bí ó se máa pe pàndà fún èèyàn ní nǹkan gidi ní o àfikẹ́ yóò tètè jára rẹ̀ gbà lọ́wọ́ ṣètọ́n kí sì ní jáyàn gbà lọ́wọ́ ṣètọ́n òun ni alkitabu ọ̀sùn ya ẹlẹ́kùnbó ni ọlọ́run wí bó sì ní annabi wí sallallahu alayhi wasallam wàl'ákìfínà wọ́rùkáyí asùjúd àrántà máa se masalasi ni pé a máa rùkú a sì máa fi orí kalẹ̀ ìtumọ̀ yíò ni pé a máa kí ìrùn ìyẹn ni pé tọ̀wáfù ẹ̀ẹ́tẹ̀káfù àti ìrùn olúwa láwọn ti kẹ mọ́ masalasi fúnnù àwọn ìpìlẹ̀ ẹsẹ́ tàà máa ṣe ní kíni tàà máa ṣe ní masalasi nù ogun masalasi tí rọ àwọn iléyẹ ọ̀bá tí ìsí ẹjọ́ máa wà àyàfi ọ̀rọ̀ tọ̀wáfù láti wíhun àìsẹ tọ̀wáfù ń bò yàtọ̀ fún kíní alkaaba almusharrafa lè tọ́ ìfína wàláàkì fína wárò káàìsùjù nígbà tó lúwa ní àrókàí àsùjúdù ìtúnbẹ̀ ní asọ́láàtì ìran ìtúnbẹ̀ nánú àwọn tí ń rùkú àtàwọn tí ń forí kalẹ̀ ìsọmárì ni pé àwọn tí ń kí ìran olúwa sì ní bẹ̀ìtí ilé mi nípìlẹ̀ kí ni lé táǹpẹ̀ ilé ọlọ́run tàwí ó ní alkaaba alkaaba tú almusharrafa òun làwọn alfáàfi sí ó túnmọ̀ pé yẹn lè kírùn nù kàábà kí ni dájọ́ ẹni ọwọ́ nù kàábà tí ó kírùn sóyé ìyẹn ni pé alkaaba al-musharrafa yìí lolúwa se ní kíbìlà fún gbogbo wa in tí ó múrùn rẹ lálàáfíà ní kọ ma wo ní ìmọ̀ wájú rẹ báyìí àbíkọ ọkọ̀jú sọ gangan bí tí ọ bá wà nílùú rẹ̀ bá ti wínú fọwọ́lú ojú hakun شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره أن يبوى نكابا ní kaaba وما ni kún ọmọ rí báyìí bẹ́yàn bá ti sí ń bẹ̀ kí ló kù ṣàtọ̀rọ̀ wú owó kankan bó ní ọwà bẹ́yàn ọba ti kọjú sí kébílà kò nírun o gbogbo àwá tí wọ́n ń ké fún pé mọ́sálásí wà yìí kọ̀ kọjú sí kébílà ẹjá tún se táà ń pé kíni ẹdínú ọ̀rọ̀ ẹdínú kọ́ o pàtàkì jùlọ kébílà tí ọba ti kú ò lọ́gangan bí tí kàábà wà yanyan kí ni mo wí yanyan sẹ́rẹ́ tí ó bá sí tí ò tí yanyan ìrún ìbàjẹ́ àmọ́ kò kún tó kílé yàn mọ́ lagidi sí lápẹjúwe gbà wọ́n ní kébìlà wà ní kẹyàn wá lọ kọlé mọ́mù síbẹ̀hùn wọ́n mọ́ kọjú síbẹ̀hùn yán bá kẹgbẹ̀rún òun ò ní kankan mẹ́ torí tí ó bá jẹ́bẹ̀ àwọn sọ̀hábò ní tọ́n lórí ìrún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayá nẹ́bìnú ìjọsọ̀lọ́jọ́ tàṣẹ dé pé ẹ̀yí jùkọ́ ń bẹ̀wẹ̀ kọjú sí bí kọ́dà àwọn ọ̀pá kírun ilé ìtán orí irun náà ni wọ́n ti sé kíní ni wọ́n ti tọ́nù sí ibitọ́lọ̀ fi akọjú sínú àwọn bàbá tí wọ́n kọ mọ́sálásí but mistakes wáyé lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí kèése ilẹ̀ yìí nìkan kèése ilẹ̀ yorùbá nìkan gbogbo ìtẹ́ ìbá fi mọ̀ tẹ́ bá fi kí olúwa lóhun ní ra wàmá kánà lọ́hù lè òbí á ìmánakù a ma ń jọ tèyàn bá ti ma kọ́ ipá gidi láàmà pé bí táwọn ma kọjú sí náà nù ọba mú o inú mẹ́jẹ̀mú kírùn ọlálàáfíà òní kakọjú síbo kakọjú sí kébìlá kí sì ní kébìlá òníbi tí ká bá wa but ìdájọ́ sẹ̀rí àtàwọn alfa ń fu alára ń bí ní pé bẹ́yàn bá wá kọjú sí tí kàábà tó torí pé kò síbẹ̀ yóò se wà nínú kàábà tààtùn kọ́ kọjú sí kàábà yóò kọ́ ẹ̀yìn sí kàábà kò sọ́gbọ́n rẹ̀ bọ́bá kọjú sí ó gìrì kàábà yìí <laughs> yóò sì kẹ̀yìn sí kíní ọlọ́run ò sì gbá kẹ̀yìn sí kàábà ó ní akọjú sí ni fàwálé ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní torípa nẹ́bí sọ́lọ̀ sọ́lọ̀mù wọnú kàábà wà sọ́lá ọwà hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ pé annabi ń jọ tí annabi wọ kàábà kódò kírùn kọ́dà wọ́n júwe pé láàrin òpó méjì ló ti kírùn a máa yí kírùn ọ̀ràn ayàn nínú kíní nínú kàábà ò mẹ́ bá kírùn ọ̀ràn ayàn nínú kàábà kọ ìrún náfílà níbi eléyà àti bòmí ànábì ti yé wa pé ní àyè máa wà níbi kíni níbi náfílà kílẹ̀ rí mi bá nábi bá ń rìnrìn àjò lọ lórí nǹkan gun rẹ̀ rànkúnmí àbẹ́sìn ànábì a máa yan náfílà rànkúnmí ọba àgbẹ́nu lọ ibòmí bọ́bá ti wá tọ́ sí kọ̀ọ̀ràn yẹn kílà nábi ó se ànábì ọwà bọ́ọ̀lẹ̀ wó lórí nǹkan gun yọ́kọ̀ jú sí kebìlà ìyẹn ni pé ìgbàláyè ti ń bẹ́ ń bi ọ̀rọ̀ náfílà kò sí ń bi ọ̀ràn yẹn ọ̀nà àwọn alfáà se ní bíyàn bá ti ẹ̀ ní kọ́sà àti kírùn nínú kàábà ọgbọ́dọ̀ jẹ́ ọ̀ràn àyàn bí ọba kí ọ̀ràn àyàn kọjáde torí pé fàwálewájẹ́ haka ṣàtọ̀rọ̀ lè masjidi alharam ẹkọjú هذا والله أعلم وصلى الله على نبينا وصحبه أجمعين gẹ́bí àdéhùn tí mo ṣe inṣá allahu ta'ala a continue tafsir eh,